I, I, I be, but it's I be. Mo ń ṣorí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́ mi ni mo mọ in and out pa. Mo ń sọ fún yín pé èèyàn lówó bàbá ẹ̀ náà lówó as in wọ́n ní property. O ò dẹ̀ lè ever regret pé o fẹ́ girl yìí. O ò mọ kó tó jẹ́ kí n tiẹ̀ really ní interest nínú kéèsì. Ilé tí dádì ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń kọ́ presently wọ́n sọ wípé tó bá mú ọkọ wálé pé ilé yẹn àwọn ò mind láti fún bọ̀bọ̀ yẹn mo ní pé rọ ni ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tèmi kò fẹ́ ń tèmi òun ni wípé tó bá ti ń ṣiṣẹ́ ọmọ yẹn máa ṣiṣẹ́ tèmi náà tó bá ti ń pọ̀ sí lára máa pọ̀ sẹ́mi náà lára. Ah, nǹkan tó ń sọ yé mi. kò yí ẹbí tí báwo àní tó bá ti ń pọ̀ sí lára kó máa pọ̀ sẹ́mi náà lára. Oh, ok ok ọ̀rọ̀ ẹ yé mi ẹ̀ẹ́d mi náà láwùn mi ìṣẹ́ tó stingy tó bá ṣe ń kó yẹn fún mi báyìí màmá jọ tiẹ̀ lé lọ́wọ́ ìwọ ṣàfọkànbalẹ̀ ṣùgbọ́n. ò fún ni gan ṣá ṣé ọ̀rọ̀ owó ni mò ń bẹ̀ sọ do wàá fún mi lówó but at least ó yẹ kó understand nǹkan tí mò ń sọ now ah, ṣé gbogbo ẹnu ni màá fi ń sọ̀rọ̀ òun ṣe bébì now. wá mi ò láìkí à ah, kí ló ń sọ lẹ́nu now ah, owó lèmi fẹ́ o kò dẹ̀ sí kankan ìwọ náà wò mí mélòó lára mi ah mo máa gba sí fún òun màá tún máa ṣe fún wọn náà mo dẹ̀ tún níyàwó lé ah ah ṣe fẹ́ pa mí ni ah ah mi ò láìkí ẹ o ìta fẹ́ ni ìta tá ká máa ká máa bá ẹ fẹ́ ṣe tó wáyé ń dé má wọrí lọ́yà èlò ló fẹ́ ń bẹ̀ percentage bá ti wọ̀n ẹ̀jẹ̀ kébì mọ̀. má jọ ti tiẹ̀ fún ẹ mi ò fẹ́ wàhálà mi ò ṣe o. ẹ ń bọ̀ kí ló ń ṣe ẹ kò ń ṣe pé bí o fáìn tó yẹn náà nà ṣo fáìn táwọn tèmi ní gbòòrò ni àbò fáìn táwọn tó ń pọ̀ sí mi lára ni. àbẹ́ òwe ni gbéraga ò ṣe. ẹ kò sí wàhálà èmi náà bá yàrá pé mo fáìn mo ṣáà nǹkan tí mo kàn ṣáà mọ̀ ni pé mi ò lè wá kú ṣó ti yẹ àwọn wo mí náà wo mélòó gan lára mi gan kù eléyìí tí mo fẹ́ ṣe gan tí ìwà sọ̀rọ̀ owó tó wà ìfọ̀fù gan yóò fẹ́ mọ láyé tó yẹ. kò sí nǹkan tó tèké láti. ẹ ẹ nà ó. ẹ kú kalẹ̀ ẹ kú kalẹ̀. ẹ kú kalẹ̀ sa ẹ kú àlejò sa. ṣé kémi náà lọ wá ṣé àkémi náà wá jókòó tì yín ni àbí báwo. kí ni ṣé ó jẹ́ àwọn fámìlì yín ló ń sọ̀rọ̀. Ah, ah. Ah, ó ti tó ẹ kí ló máa ń ṣe ẹ tọpẹ how many times mo ti sọ fún ẹ pé kò yé bàgbàlagbà sọ̀rọ̀ báyìí mi ò láìkẹ́ o gbogbo nǹkan tó ń ṣe mi ò láìkẹ́ jọ̀ọ́ má bínú jàre ẹ sórí nǹkan tá fẹ́ discuss bí family matter ni ẹ tábà ti ṣe tán màá pè ẹ kí wọn náà wá join wa. ẹ ṣe gan sa ẹ pẹ̀lẹ́ sa yẹ sa. káàbíyí máa ń sọ̀rọ̀ yóò fẹ́ o ẹ wálé báwo ni ṣàlàáfíà everybody wà sórí ọ̀rọ̀ mi ò pọ̀ tọ́pẹ́ tó ń wò yìí ẹ̀yin jú mi ni o èrè ò kí ń rà o tó bá yin lè kánná èmi ló yin lè kánná tó bá nà èmi ló nà o so jọ ń torí ọlọ́run ojú kan ẹ̀pà ojú èrè ni máa bá mi tọ́jú ẹ̀. E máa bá mi kẹ́ kó máa bá mi gẹ̀ ìfẹ́ mi ló jókòó yìí o tán ti torí ọlọ́run mi ò fẹ́ kí anything talè dó náwọn ìwà títí ẹ o bọ́ ó ti rí pẹ̀lú wẹ̀ kó tó fẹ́ fẹ́ o kò wá ń ṣe pé o máa wá fẹ́ tán o máa wá ní òun wà báyìí òun wà báyìí tán ti torí ọlọ́run but as long as tó bá ti ń bá mi tọ́jú ẹ̀ tí mi ò rọ́wọ́ yàrá rẹ̀ anything anything tó bá fẹ́ owó ni o onídìí nǹkan ni o mi ò fẹ́ mọ bí nǹkan náà ṣe tóbi tó ìwọ wá béèrè lọ́wọ́ mi mo rẹ́dì láti ṣe fún ẹ. <laughs> ẹ ṣe gan sa ẹ ṣe sàn èmi náà rí i pé ẹyin ju yín ni <laughs> mo dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe máa ń kẹ́ mo dẹ̀ ń fi àsìkò yìí promise yín pé kò ní sí wàhálà ọlọ́run adé tọ́jú gbogbo wa and mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bó ṣe wà yìí mo nífẹ̀ẹ́ dénúdénú mo dẹ̀ ṣetán láti fẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó so àwọn àbá mi sọ fún àwọn òbí ẹ yìí pé kàn da ọjọ́ ó ti yẹ kàn jẹ́ ká ríra wa ká lè dájọ́ ìgbéyàwó yìí ó ti yẹ sí wa. Lawale pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ yẹn ọkùnrin ìwọ. ibi tó bá bìlẹ̀ fi pé ó fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ gbé jọ ń torí tọlọ́run bá a máa fa padà tó bá rí i pé ó fẹ́ misbehave lọ́wọ́n bíbọn ṣáà a fọgbọ́n ọgbọ́n ọkùnrin kó bá a fi fa padà ọlọ́run á máa dáàbò ẹ̀bọ̀ ẹ̀yìn méjèèjì ẹ ti gbọ́ ó ṣe gan mo dúpẹ́. ẹ ṣe gan dáàdì ẹ kò sí wàhálà ẹ má wọrí mo promise ni wọn máa wù wá jẹ́jẹ́ a máa ṣọmọ gidi láti sí lọ. mo fẹ́ lọ drop ẹ̀ dáàdì. ok no problem. ọ̀dà mo màá tún check ní sir. Ah, ok no problem. <laughs> ẹ pẹ̀lẹ́ sà ah, ẹ pẹ̀lẹ́ ẹ kó àlejò ah, bínú dádì àkíyèsí kan ni mo fẹ́ pè yín sí torí mo rí i pé ọwọ́ tí ẹ fi mú àwọn sista tọpẹ́ tẹ́lẹ̀ bígbà tẹ́yìn náà ti fẹ́ ṣéǹjì ọwọ́ ni o ah, ẹni tí ń wúrú wà báwọn tó tún wá mọ́kùnrin wálé ẹ sì gbà á láyè lèmi ṣe wáá rò pé ah ṣé jẹ́ pé èèyàn fẹ́ finá sí orí òrùlé sùn báyìí lèmi ṣe ní kí n pè yín ṣàkíyèsí ṣá o. ó ṣe gan-an fún àkíyèsí tó pè mí sí ìwọ náà mọrú ọmọ títọpẹ jẹ. bẹ́ẹ̀ ni ọmọ ipá ọmọ líle ni lóòótọ́ èmi ni mo sọ pé mi ò fẹ́ rí ọkùnrin kankan pẹ̀lú ẹnu ilé mi ṣùgbọ́n lábala ibi tá a dé èmi náà ni mo tún pè é pé tó bá rẹ́ni tóun kò mú wálé nítorí pé bó ṣe ń hùwà yẹn kò tẹ́ mi lọ́rùn ìwé ẹ̀kú ó kù díẹ̀ káàtó and um, mo wá wòó pé kí ni mo lè ṣe òun ló jẹ́ kí n sọ pé kó mọkùnrin wálé nítorí tí ọkùnrin bá wà ní inú ayé obìnrin tán bá fẹ́ ṣiṣẹ́ gbé àgàgàrú ọmọ tó le bíi ti tọ́pẹ́ yẹn tó bá fẹ́ ṣiṣẹ́ gbé ọkùnrin á máa á máa pè sákìyèsí and tó bá jẹ́ pé ó lọ lọ́ọ̀fù ọmọkùnrin yẹn nǹkan tí yẹn bá fẹ́ á fẹ́ máa tẹ̀lé gbogbo ìwà jọ̀gànjọ̀gàn tó ń wù yẹn mo bìlí pé ìyẹn á máa correct díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan tó fà á nìyẹn. a jẹ pé kókó nǹkan tẹ̀ ń sọ ní sinmi pé irú bó ṣe wà o tó bá lọ́kùnrin kan lẹ́gbẹ̀ẹ́ tó bá tiẹ̀ fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé yín wọn ó lè tọ́ sọ́nà pé báyìí ni wọ́n ṣe ń hùwà báyìí náà ṣe ń bá gbàlagbà sọ̀rọ̀ ọlọ́run ó ràn wá lọ́wọ́ ẹ ṣeun gan sa ẹ ṣe sà ẹ sà. ẹ ṣe ṣùgbọ́n. Guerilla, hey. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Mẹ̀lẹ́kùn. Àwọn ọ̀rọ̀ ilẹ̀ ọ̀tá. Aṣèrò ṣe bí ntọ́lọ́run gbọ́n sí. Adó ṣe bí ntọ́lọ́run fọwọ́ sí. Títóbi fọlọ́. The very first time tí máa wọlé, wàá gbé mọ́tò dáadé lọ ṣe then ìwọ ṣì wà ní England ọ̀ma ẹ̀ ẹ̀dùgbà tí mi àti ẹ̀ máa mọra náà kọ́sítọ́mà ẹ̀ mo jẹ́ máa ń bẹ ṣe lọ́tò tọ́málì mi ni máa jókòó nu ilé ilé mi gẹ́gẹ́ bí àná tí dáàdi máa sọ pé ọmọ mi jókòó dáàdi kájọ jẹ ọmọ mi jókòó Ọlọ́run he has his ways of doing things and I'm grateful to God. ṣòro ìmọ̀ ìyá wọn dàrẹ̀ náà ṣé bọ́lá mo ṣe fẹ́ kí ní àjọyọ̀ àti orí mi I found my love. And I found mine too. Mm-hmm. And um, ṣòro dáàdi gbogbo reaction tó fún tó ń lò fún mi tó fi hàṣì mọ́ mi nígbà yẹn wọn ò dédé máa ṣe ó ní nǹkan tí wọ́n ní. ọ̀rọ̀ akíkù má sùn nínú ilé akíkù bẹ́ẹ̀ni lákìbù wá wà nínú ìyàn ni kò yẹ kọ rákìbù yẹ kó ti di nǹkan àná lójú ẹ̀ náà olóde ń gbowó tó pọ̀ jù nínú ilé tó bá wá bíṣẹ́ lọ́jọ́ kan kò ní wá bíṣẹ́ bí ọjọ́ mẹ́ta kò yàtọ̀ sákínyọ. ilé ayé kára máa ṣe dáadáa. ó yá ó yá ó yá jẹ́ ká lọ wọ́n lọ ṣígẹ́ẹ̀tì díẹ̀. láti kò sákìbù nìyẹn ní gẹ̀ẹ́tì ṣé akíbu tilẹ̀kùn mú kọ́kọ́rọ́ lọ ni àbúrí ẹ̀ ò pé ni. báwo ni àsìkò ṣe jámọ́ nǹkan kan lọ́wọ́ yín mo sọ fún yín pé à ń lọ síbi báyìí o ó sì níye aago tí wọ́n ní ká débẹ̀ mo ti sọ fún yín látàná ńgbà tó wá kù ìṣẹ́jú márùn-ún tá a lọ tí mo ti múra tán ni ẹ̀yin ara ń ṣe rábà lẹ̀ ń ṣe jógí lẹ̀ ń bọ́lé lẹ̀ ń bọ́ta lẹ̀ ń ṣe gbogbo ẹ̀ wá múnú bí mi ẹ̀ wá ní mo já yín lẹ̀ ẹ mọ̀ wípé ìṣẹ́jú kan ṣoṣo báyìí téèyàn bá fi ṣòfò nínú ìgbésí ayé ẹ̀ kò lè rí dá padà mọ́ láéláé àsìkò ṣe pàtàkì. àwa náà mọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ ti bínú jù ṣé bí ṣe láti bọ́ síta ńgbà táyé náà bọ́ta táwọn òdì mọ́tò yín lọ ṣẹ́yìn mọ̀ wípé èrè ni tí náà níṣe ni lọ́jọ́ ni ẹ ti bínú jù o. ẹ̀yin náà ní ẹ ẹ ẹ ẹ fẹ́ sọ mi dá aláṣejù ẹ fẹ́ fẹ́ fẹ́ sọ mi dóní kanra nulẹ̀ ẹ ẹ má sọ mi dòkúròrò àbí. ẹ má bínú àìní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má bínú dájú tí aṣọ́nú ẹ̀ ló ń kara. ẹ̀yin ìgbìmọ̀jọ ọlọ́run ìjáfara lè wù ọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀sẹ̀ kan péré òun ni praise day wá praise the ìkọ̀sẹ̀ kan ìmúra wa wọlẹ̀ we are yet to see gospel singers i mean the guest artist tá a máa ń pè lọ́dọọdún ẹ dẹ̀ mọ̀ pé orin ìyìn ó ní pàtàkì nǹkan tí à ń ṣe ní praise day bí ò bá sí tàgìrì àwo ò lè wú o láìsí àwọn gospel singer a ìtìjú ńlá ni ojú òde gbọ́dọ̀ ti ṣe Ọlọ́run kí ni ìgbésẹ̀ yín lórí ẹ̀. olùṣọ́ èrò ọkàn tèmi ni wípé àwọn ọlọgbẹ ọkùnrin wa wọn ti kúrò lọmọ àgbẹ̀ kọrùn oko àti pé àwọn tó àfọwọ́ pè pé kán wá kọrin ẹ̀mí fún wa ṣe ni wọ́n fi wá ṣe mí dì àwọn ẹgbẹ́ akọrin tiwa náà wọ́n lè kọrin àti pé díẹ̀díẹ̀ lẹ́díẹ̀díẹ̀ ọ̀gá wọn náà ló jókòó yìí àwọn náà lè bá wọn sọ̀rọ̀ kán kọrin kínú ọlọ́run dùn ká lè dúpẹ́. <laughs> opinion ti yín nìyẹn hmm. ẹ bá jọ ẹ má ti ṣe sà wọ́n ní ẹni tó bá fẹ́ roko tefétefé wọ́n gbọ́dọ̀ wá àdá tó mú. kí ni nǹkan tó fẹ́. mo fẹ́ rí yín ni sàn. <laughs> ṣe bẹ́ẹ̀mi náà ló ń wò yìí. ẹ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni. tó bá sọ nìyẹn ó yá máa sọ. ní last Sunday nígbà tí mo lọ sí ṣọ́ọ̀ṣì ìgbà tí mò ń kọrin so lady kan wà bẹ́ẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì wa tó wà tó ń ṣọ́ọ̀ṣì wa ó wá sọ pé òun láìpẹ́ bí mo ṣe ń kọrin pé ṣé a lè dọ̀rẹ́ wọ́n á sọ pé kò sí problem pé a lè dọ̀rẹ́ wọ́n ní pé ṣé mo máa wá sí praise day àwọn mo dẹ̀ ní pé kò sí problem tó máa wá. ẹ ẹ kí ni orúkọ ọmọbìnrin ọ̀hún. mi mi ìrántí bèrè sàn. Ah, ah ẹni tó ò morúkọ ah, ó dáa ibo ni chọ́ọ̀chì ibi tó ti ní kẹ́ wá ṣe nǹkan. mi ìbéèrè náà lọ́wọ́. a ah! ò morúkọ èèyàn o ò mọ chọ́ọ̀chì ibi tó ní kó o ká lọ o ò má pàbí tí chọ́ọ̀chì ọ̀hún wà kò wá fẹ́ tẹ̀lé láyé gbénigbéni yìí àbí ṣe ṣe bẹ́ẹ̀ èmi ni mo sì bí ọ ah! olúwa tó fún mi ó kúrò wájú mi mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ kí lè lọ́wọ́ lọ́wọ́ mo jẹ́ sùn lọ́sọ̀tọ̀rù lọ́sọ̀tọ̀rù lórí tọ̀sán mo ṣiṣẹ́ ṣe mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ ṣiṣẹ́ aṣọ rere vision mo fẹ́ rọkọ̀ tuntun vision ìtàlíà vision ooo. This is my vision. Oh. my vision? Do you know my vision? Do you know my vision? Do you know my vision? Do you know my vision? Do you know my vision? Do you know my vision? Do you know my vision? Do you know my vision? Do you know my vision? do know my vision, you cannot control me anyhow. You know my vision. It's my wallet, I'm It's my wallet, I'm You know my vision. I don't know. Hmm. Where is he? Ah, right now, what time. Oh, a few minutes. Then para. We can get something very important here. Alright, right, we shall boy. Hey, Alpha. Oh. No. up, my ẹ I'm going to fẹ́ bọ̀. Ẹ ẹ lọ. I ọ̀tá máa ṣẹ̀ṣẹ̀ and just coming back later uh, in the day. All it? I found The ring Okay. Ah, who be that? Ah, uh, wish. I want to know. Eh, who check am now? Na that your relation woman. Abi, abi, abi. Hello, Antonia Clark. So, what's up, my baby girl? Mm, that's good. I've not been feeling fine. That's because I've been expecting your call. Love you so much. <sighs> Desmond. Hmm? Afa. Adi. Afa. Hey guys, hey they believe. Kí ni ọjọ́ náà wọ́n sì wí pé olúwa ẹ̀mí ni ẹ̀ yóò tilẹ̀ ti bínú sí i. Ẹ kú jókòó dájú. Ah, Bàjá, káàbọ̀. Ẹ ṣe. JP, kí ló dé tẹ̀ ń fojoojúmọ́ kọ ọmọ yín láyà jẹ? kó láyà jẹ́ bíi ti báwo. Ah. ṣe ní tèèyàn bá ń dàgbà ó máa ń yógun jà gbogbo no nonsense tẹ́yìn ṣe ṣé kò yẹ kó lára yín ìdàgbàlagbà yìí. èèyàn ní òun ọmọbìnrin kan níbi tóun ti lọ ọkọrin ní bá òun ǹjẹ́ kí lorúkọ ẹ o ẹ ó wá ní ó tẹ̀lé àwọn òun lóòótọ́ nǹkan tó sọ yìí kò mọ̀gbọ́n wa àmọ́ tí ìbẹ̀rù bójú bá ti pọ̀jù lára ọmọ nǹkan tó bá yẹ kó ṣe kò ní ṣe é. wo ìfun rẹ gan ló jàjẹ bẹ́ẹ̀ ni mo sọ ìfun ẹ ló jàjẹ ṣé n tí ò mọ́gbọ́n dání kí n gbà láàyè ni pé mo fa ọmọ mọ́ra ìfun ẹ ló jàjẹ. ẹ wo ẹyọ kan tèmi bí nìyẹn ẹ má kú láyà jẹ mọ́ hmm. nǹkan tí mo mọ̀ jù bẹ́ẹ̀. torí kó jẹ́ ẹyọ kan gan-an hmm. la gbọ́dọ̀ kẹ́lákẹ́ bàjẹ́ kó lè wúlò fún wa tó ti gbọ́ ntọ́ bá lè mú kó mú sọ̀rọ̀ gidi wà tó fẹ́ sọ. kò sí torí kò sí nǹkan tí mo sọ tẹ́ ẹ gbọ́ rí tí yín nìkan ló máa ń yé yín. amúnidẹ́sẹ̀ gbogbo tẹ̀ jẹ́ kí n mọ ibi tí mo bá náà dẹ́hùn ṣe. Ah, ó ga o hmm? gbogbo akọ jókòó à ń wò eh, without without having a penny in our pocket eh? even one thousand naira a máa fi ra credit orí modem wa a ní. see me i don tire o i don tire for this kind of life. ah yes ma me say i don tire ó yẹ kó yí ẹ náà tí a bá browse we no fit get money you know na. ṣòtì ayé nǹkan tó ti ẹ̀ ń dùn mí ni wípé monday tuesday wednesday thursday inú ilé ìlà wa à lọ bí kankan o friday tó kọjá lọ yìí inú ilé la tún wà lọ club ṣé sunday ilé yìí a tún máa jókòó sí ilé ni a tún lọ club ẹ wò jẹ́ kí n sọ kankan fún yín tí ó bá yé yín dáadáa ayé ti ń ṣe wá yes ayé ó ń ṣe wá ó ń ṣe wá. ayé ó ṣe wá ayé you ṣe wá na but I think we get ATM machine now. ṣé mo ní problem pẹ̀lú ẹ̀ big problem gbogbo pátá bá ti ń sọ̀rọ̀ tó yẹ kó lè mú wa tẹ̀síwájú wàá jókòó àmà ṣeré ṣé ọ̀rọ̀ eré ló wà nílẹ̀ yìí ni why tó tilẹ̀ lè fi ọjọ́ kan serious serious just ọjọ́ kan ò lè fi serious why. seriously am not joking and eh, now, trini now our atm machine and desmond na our pin code Now so only if more fits. hey stop her, stop her. don't even go there What's happening now I beg. which kind which kind format which kind format won't give trini again ah I'm going to pé every format láti fọmọ yẹn bẹ́ẹ̀ ti anymore? Now náà sinimá ti dáhùn sí nìyẹn now you no know say ivanga don dash you don jab like oh so we wan give am format again abi we give am format give am format give am format now yẹn máa ma lọ report him she come burst you no dey use brain i dey warn you o if you give to any format to allo burst to allo cast wa i don forget you. o dey sue me o dey sue me o dey sue me eh o dey sue me i don tire o dey sue me o Desmond agudo ṣe kankan agudo ṣe kankan. well let me mask the abeg never chop those those things. tó mu lánàá yẹn ó dẹ̀ pé lọ́wọ́ máa tù bíbí lẹ́jọ́ gàrí yẹn ló máa tútù mu ó mu gàrí. Oh, to test messages in me, honey. Oh, baggy. Oh, to test messages in me, honey. J'ai l'automne, oh ma famille, oh ma famille, l'automne, de ma famille, Vishanani, mm-hmm, Vishanani. biyokuleniya biyokuleniya. Yeah, what's up, man? Yeah, what's up? Yes, bro. My brother, my friend. Get this up. ah! I wanna wow. So now on top Facebook, my guy dey operate now. Kò sówó tó máa fi ra credit sórí mo dẹ́rẹ́ náà, you can't dey play local. Lọ́kàlì <laughs> pàdé mi gbà. Guy, I wonder She Ṣé wọ́n máa ń ta us in rọ̀ But then, Ọ̀dẹ̀ ni, ní ìdílé <laughs> Yeah. Look at my fruits. Don't that fire look at me. We I tell you the simple truth, eh? As they see me so, now my love, ìfẹ́ mi, ayé mi, ẹni bí ọkàn mi, na dey follow chat so. On top loka. <laughs> Still on still. On top loka. Na lo so na lo. Gbogbo. Na lo so na lo. <laughs> no fifa love bro so bro bro bro kí ni ti sọ́ọ́dì kan mi <laughs> ó ti gbé gan. ìgbà ló jẹ́ lẹ́nu èdè. atóbi ju ọmọ ṣèṣe ń o atóbi ju ọmọ ṣèṣe ń èmi ti mọ bí ojú rẹ rà èèyàn kan mọ bí ojú rẹ rà atóbi ju ọmọ ṣèṣe ń o. torí tí òwe bá jòwe ẹni dábàá lè dáhùn. èròjà ló ń bá ni dákun èdè tó sọ kọjá nìsín o ṣé ànàgó ni àbígbò nà. ẹhẹ́n wo náà àtọ̀rìn wà ní ọ̀ èdè fẹ́ mò ń sọ yẹn èdè fẹ́ èdè tí ọlọ́run sì fi máa dájọ́ ayé ni ẹni tí ò bá ti gbọ́fẹ̀ kò ráyé wá. ó bá yẹ ṣe rí sọ́rọ̀ èdè fẹ̀ là ń sọ àbí èdè ṣé gbogbo nǹkan tó wà lára àwọn ọmọ fẹ̀ ló wà jọ́ torí ọlọ́run sọ fún mi ọ̀nà owó ló gbagba àwọn ọmọ fẹ̀ tó bá réèyàn kankan bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ mo mọ àwọn ọmọ fẹ̀ tí mo mọ̀ tí n bá mọ gbogbo èèyàn mo mọ ọmọ Ọba Síkírù Ayédùn mo mọ ọ̀nàrẹ́bù ṣẹ́gun adéyẹni mo mọ ọ̀túnba iyọlá omiṣore mo mọ ọdún ayọ̀ọ́lá gbajú kọ́lọ́ ń fọ̀run kẹ́ Hello, Sister Elizabeth. Mo sì mọ bàbá wa Adéyẹyè Ògúnwùsì. Yes, ma'am. Ẹ eh, mú tí bọ̀ ẹ mo bá báyìí báyìí. ṣé báwọn ọmọ ọ̀fẹ́ ṣe ń ṣe nìwọ ṣe yìí àbí kí ló mọ̀ lẹ́yìn authority o authority o authority o. Rọ́mbẹ̀ ah, eh, authority o ọ̀rọ̀ rẹ̀ lé o. Akibu. authority o. Ẹ ṣí gate o àwọn ọmọ ọ̀fẹ́ àìríyàn fi àìrọ̀gà wa fi ọmọ ọ̀fẹ́ gidi Authority, o. àwọn ọmọ fẹ̀tà ìrọ̀dà bí ọjọ́ tó bá mọ̀ tí mo tọ́rí ti nílé tọ́rí ti o. ìyí ti mọ bí ojú rẹ̀ ra sátóbi ti fi fọ́ọ̀mù. wá. ta ni ta ló lù fún ni bí kò ṣe Jésù olùpàlà ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù àwọn olùfidàn ẹ yóò mọ ẹ̀rí ẹ kọ́kọ́ kiri. tó bá yára. táwa kan wọlé ah oh my god ó mà dùn mí tí ẹ mọ àwọn ẹni tí mo ń dárúkọ yìí àwọn tí mo sọ àwọn ń yin ọlọ́run àwọn náà ní sísá tó fún mi ọlá ọ̀fẹ́ grace láti mọ̀rẹ̀mí basilica ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. fún mi. Ah, ẹ pẹ̀lú máa ẹ kú ṣe kọ́tà ọ̀hún olùṣọ́nà ràn mí sí yìí wọ́n láwọn ní mẹ́sẹ̀gì fún mi nílé àwọn gbogbo ìlú fún ọ. kí ló dé ọjọ́ ti lọ mi nílé dúró ọ̀tọ́ bá lè ràn yín sí mi ó máa bẹ́tà ọ̀tọ́ bá wà confidential bá mi sọ fún ọ kí màá padà wá yọjú sí wọn. ẹ ṣe náà. Okay, bye-bye ogun mo pẹ o. ẹ̀jẹ̀ wa lè pè mí ẹ̀jẹ̀ mọ táǹtì dé fún mi. èmi náà mọ ìwọ náà mọ gbogbo ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ yàrá ọláìsí ní ló fún mi. Ah. bá a ṣe wà yìí mo lè máa ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá ẹ̀ ṣùgbọ́n o mọ̀ yìí pé aṣíwájú ni mo jẹ́ fún ọ. bó ń ṣe pé bó ṣe dá mi dúró ní ṣọ́ọ̀ṣì ló dùn mí o. ṣùgbọ́n torí nǹkan tó dùn mí ni wípé mo wà ń bẹ̀ mo ò jẹ́ ń wọnú ṣọ́ọ̀ṣì. torí mo wọ sọ funfun mo ò tún jẹ́ ń wọ bàtà láìsí ní mọ́ṣáláṣí. náà mo tún wá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ látìgbà tá a ti kó nǹkan ọjọ́ tí ẹ̀ dá mi lóhùn rárá kí ló dé ẹ kí ló dé ṣé mi àti ẹ wà nù ẹgbẹ́ ni ó yẹ kó sọ fún mi náà ó ń sọ̀rọ̀ ó dùn pé kí látìgbà tá a ti ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì tó fún mi ṣé wàá kọ́ mọ̀ ń bá wí ni. kí ló ṣẹlẹ̀ ẹ ẹ sì ń pariwo tó fún mi tó fún mi tó fún mi ẹ ẹyin náà dẹ́ mọ times jp fún wa ẹ wá ń pariwo tó fún mi tó fún mi mo dẹ̀ sọ fún yín pa ti pẹ́ ẹ̀dẹ̀ mo tẹ̀ ń sọ pé mo gbọ́dọ̀ padà sí igbó ẹ̀ báwo lè ń ṣe báyìí ẹ̀.